mọ́ tí ò tójú sú wa òun náà ní pọ́pọ̀lọpọ̀ náà tẹ́lẹ̀ asílù kálukú náà òkú dáa náà tẹ́lẹ̀ bí tó ṣe súfí súfí tó ṣe súfí ni tó sì fẹ́ ní fíìmù tó náà fẹ́ ló kọ àti fi súnà ló kọ rí ó ti di tó rọrùn lásìkò tiwa but níjọ́ ní bí ẹ bá pèrè rí súnà akọ́ṣẹ́ ní òsì. láwárí láwùjọ wa lé ní kálukú máa tan rẹ jẹ ni tẹ́tàn náà sì pọ̀ rẹpẹtẹ lẹ́yìn bá wí mo fi bàbá mi sínú súnà ẹni bàbá rẹ̀ kú lórí kọ̀dìríyà bàbá rẹ̀ náà ìlú súnà ló gbélé lórí ẹni kú lórí gòsòsíyà bàbá rẹ̀ ìlú súnà náà ló gbélé lórí ya sọbnabiya titijaniya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni. ìjọ súnà wa di tó gbọ́pọ̀ bá ní alimami hasan albasri rahmatulahi alayhi nígbà àwọn yẹn ń bẹ láyé wàkánà min kibari àtàbíyìn ní àwọn tábìhún náà ní jamaa ti máa ń sọ wípé àwọn èso náà kéré lásìkò tiwọn sásìkò tiwa yìí ló yẹ kán pọ̀ kó wá di pé wọ́n gba gbogbo èèyàn rẹ̀ àfàlà ta àkìlóhùn sọ́pọ̀lọpọ̀ yín ò ronú yín àbí ń tẹ́ fẹ́ tẹ́ ń lé nínú yìí nínú gbajúmọ̀ nínú òkìkí nínú orúkọ kò jẹ́ kí kálukú yín ó fẹ́ mọ tẹ́ ń ṣe mọ́ni ṣùgbọ́n tí ò tójú sú wa òun náà ní pọ̀pọ̀lọpọ̀ náà tẹ́lẹ̀ asílù kálukú náà òkú dáa náà tẹ́lẹ̀ bí tó ṣe súfí súfí tó ṣe súfí ni tó sì fẹ́ ní fíìmù tó náà fẹ́ lóko àti fi súnà lóko rèé ó ti di tó lásìkò tiwa but níjọ́ ní bí wọ́n bá pèrè ẹ̀rí súnà akọ́sẹ́ ní òsì eléyìí kó máa jẹ́ ọ̀kan nínú àwọn àgbọ́yé tó yẹ kí